jẹ́ abiamọ gidi nǹkan kò gbọ́dọ̀ ṣe mọ́ mi o nǹkan kò gbọ́dọ̀. ẹ wo lóṣì ẹ wo bó ṣe ń bí àwọn abiamọ ẹjọ ibo ni lórí burúkú ìwà ìgbà tí mo bá di ń sunkún pé kán help òun ẹjọ <laughs> èèyàn kan ní <laughs> kàrímọ you better stand up kò yẹ wéṣì kúnlẹ̀ ẹjọ ibo ni kàrímọ wà ìgbà tí mo bá di sunkún fún help ṣé kàrímọ kúngbà ẹni tó ṣẹ̀ṣẹ̀ jí dìde because wọ́n pẹ́ báyìí ni kàrímọ ṣe kàrámọ̀ ìgbà tí Mohbad ń sunkún fún help oh, ariwo yìí lásán gan ó tó kí Mohbad má kú ẹ bá mi kọ̀ǹkọ̀ ibo ni Karimo wà ìgbà tí Wùmí pa Mohbad tí Mohbad ń ké fún help Karimo mà bọ́ta wèrè wa ń kúnlẹ̀ sí ó ń pa abiyamọ ayé abiyamọ ayé ti kàyìn sí ẹyẹ pé wáyé dà wá láàmú ẹyẹ dà wá láàmú àdáyín lò àdáyín lò ìgbà tí Wùmí kú ìgbà tí Mohbad kú Wùmí ló kọ́kọ́ sọ pé abiyamọ ayé adẹ̀dáyín lò abayín dá sí i Wùmí tún ṣépè fáwọn abiyamọ ayé ń sìn ẹ jẹ́ ká máa gbọ́ lọ. ṣọmọ wù mí o ẹ jẹ́ kí adájọ́ dájọ́ pé òun ló pa ọkọ ẹ̀ ẹ jẹ́ kó dájọ́ pé òun ló pa ọkọ ẹ̀ kan tó pa o nǹkan kò gbọ́dọ̀ ṣe o mo ti pè lẹ́yìn tí mo bá sọ̀rọ̀ tán tó jáde tó ṣe láìfù tán mo ti pè pé kò gbé kọ́ mi o mo ti ṣà mo ti bẹ́ mo ti ṣe oríṣiríṣi ah. kò gbé kọ́ mi o. Ah. ẹ ẹ eh, eh, kí láǹfààní orógbó apá kò láwẹ́ ajùnú kò ṣeé sọnù ó ti pé o tó máa kú o ìgbà tí òkú ńkọ́ ẹ jẹ́ kó lọ gbọ́ ta pìàpìà mú irú wọn ò sí láwùjọ èèyàn gidi kó má kú kí ló pè mí pẹ̀lẹ́ nìkan kú tó bá ti jẹ́ pé èèyàn ikú ìwà látọwọ́ wa ẹ jẹ́ kó lọ kú abẹ́ ẹ̀gbọ́n ni òun ti pè tó bá kú ta ni ò bá gbé ọ̀tá pìàpìà jẹ wàhálà ìtìbálógún èkó máa fi sóúnjẹ fún àkútù kú ẹ̀ lọ́nà ọ̀run he that killed by the sword will die by the sword o oh, boy, yẹn ni ìpa tí Wùnmí pa Mohbad ikú yẹn náà ni Wùnmí máa kú ẹ to ní tó bá gbé nǹkan jẹ kí ló kèmí pẹ̀lú gbé nǹkan jẹ àní kó gbé nǹkan jẹ ká má irú ẹ̀ láyé mọ́ apààyàn láàrin àwùjọ ṣé yàn ń pààyàn mọ́ ń sìn ni ọmọlẹ́ máa gbà náà. ẹni tí bá ṣe ọmọ Wùnmí kí ilẹ̀ tó mọ́ tí ẹni tí bá ṣe ọmọ Wùnmí ọrùn yìí ló wà o. Ah. àwọn. kàbíwọ̀n yìí máa ń feel funky gọ́ṣá ń gbẹ́kẹ̀ feeling funky abẹ́rì tí kankan bá ṣọwọ́ hùn mí ọrùn yìí ló wà ó ló bukú ìgbà tí mo bá ní sunkún padà tó ń sunkún gbàdáwìrì fún gbogbo yín ṣó dáhùn ni where was Wumi when Mohbad was crying for help where was Wumi? where were all of you when that poor boy was crying for help You turned a blind ear to him. You ignored him. Wumi finished him. Wumi, Wumi, Wumi bullied him to death. You are now crying pé Wumi fẹ́ kú. Tí Wumi ò bá gbọ́ tàpìàpìà jẹ́ Malini, àlè ni. Olórí burúkú. Àwa lè fẹ́ máa fi ikú kàjò. Now let me tell you what is happening. Wumi desperately seek for asylum. Tanwa Oloshi, Oloju mark mark olójú yẹ̀pẹ̀. Tanwa ibi tí ìyàwó mi wà l'Amẹ́ríkà mò ń dúró ni ìwọ ló ń bá wọn ṣe àbí Wùmí fẹ́ seek for asylum ṣe gbogbo fẹ́ pa mí yẹn fẹ́ pa mí yẹn òun ló fẹ́ mú lọ unfortunately wọ́n dẹ̀ ti send different letters to different embassies kò lè wọlé bó ṣe wà yẹn wàláì tó bá gba àwọn bàdágbì gan wò wá àwọn ti Ghana gan wò wá o ò lè o ò lè lọ gbàgbé ẹ o ò lè lọ gbàgbé ẹ ṣé gbogbo ẹkú tó wá sun lánàá yẹn asylum ló fi ń put together wọ́n fẹ́ pa òun wọ́n fẹ́ pa òun ìwo lórí burúkú ta ló fẹ́ pa ẹ́ àwọn Bella Shmurda gba ọgbà ọlọ́pàá tó ń tẹ̀lé ẹ fún ẹ náà Bella olóko BIC olóko big biro ó gba àwọn tó ń tẹ̀lé ẹ fún ẹ náà gbogbo yẹn wà tàlàtò mo mọ̀ pé wọ́n ti kọ lẹ́tà sí embassy but she's trying to seek asylum tó lè ló ṣe sunkún gbàjà wípé wọ́n fẹ́ pa mí wọ́n fẹ́ pa mí kọ́ pa ẹ́ kọ́ pa ẹ̀ náà kí láǹfààní orógbó apá kò láwẹ́ àfi ṣe kinní kan kò ṣe kinní kan o wúlò fún ya ò wúlò fún fámìlì o wúlò fún ẹ̀gbọ́n ò wúlò fún àbúrò náà fẹ́ pa àdìkọlọ gbógun jẹ kó kú dànù àkútù kú ẹ lọ́nà ọ̀hún. tí ò sí ní nàìjíríà gbogbo wọn mọ nǹkan tó ń ṣẹlẹ̀ o social media kò sẹ́ni tí ò mọ nǹkan tó ń ṣẹlẹ̀ ní social media o everybody kept quiet because we are nobody everybody kept quiet because we are nobody. Shebi law wà ní Nigeria. Oh, there is a law. There is a law in in the Nigeria Constitution that kick against cyberbullying. Why was not? Why why did? Ṣé lórí burúkú náà ni America Amẹ́ríkà tó wà ń bẹ̀ Trump. Bugba àwọn president wọn ló ń bú. Wọ́n máa gbé orí Trump ńjọ́ mi. Wọ́n máa gbé Humpty Dumpty sí. Wọ́n no Jumpty Dumpty. Wọ́n máa gbé orí ìyàwó president wọn. Kò sí ìkọ́tọ̀ kí n fáwọn politicians wọn ṣe olórí burúkú ẹ wá sọ pé there is a law against cyberbullying àbáyé ẹ fẹ́ bàjẹ́ abẹ́rẹ́ kú tó pa Mohbad ó sọ pé cyberbullying wí cyberbullying wù ṣó lórí burúkú ọba ṣèbí lẹ́tà tí ẹ náà ń kọ kiri nìyẹn wọ́n cyberbully àbáyé yín fẹ́ bàjẹ́ wọ́n ní kẹ́ wá gbọmọ yín wọ́n ní kẹ́ sọ kú tó pa Mohbad ẹ̀ ń pe cyberbully why you why are you getting it twisted kí ni seeking for justice for Mohbad báwo ló ṣe tọmọ cyberbully are you are you are you are you sick upstairs are you not getting something Eh? you ló what difficult tó yẹn Go on your Google and check it. There's a difference. Don't get it twisted. Seeking for justice is different from cyberbullying. Tó one court kò tí lọ olórí burúkú aláṣìírí. Ṣé history ló ń kà ni? Ṣé history táwọn àjọ wa sọ fún mi? Ṣé history ló ń kà ní school Why didn't you guys come to our rescue? Does does she have to come out and and beg you guys before you come to before you come out? tó bá jẹ́ ìlú ta wà ní àwọn èèyàn. ṣó lórí burúkú làwọn pípù yìí ni ẹkún tí mo wò bí kọ́ máa sun ni pé ẹjọ́ bá wa àwọn tó pa Mohbad o kọ́ máa bá pa wa tó kú bẹ́ẹ̀ o àbí gbogbo yẹn gẹ̀ tiẹ̀ ni ẹ wá ń ṣe justice for Wunmi apààyàn tẹ́jẹ̀ wà lọ́rùn ẹ̀ òkú Mohbad ọ̀rùn ẹ̀ ló wà ẹ wá ń ṣe justice for Wunmi ẹni tó pààyàn ṣáyé àwọn pípù ìfẹ́ bàjẹ́ ni ṣé ọmọ nǹkan tó ń ṣe ni ẹni tó pààyàn lẹ́ ń sunkún fún pé kán help bàbá oníbàbá tó lùzọ ògo ọmọ ògo nulẹ̀ Wùmí máa lọ márì Wùmí máa gbé ó máa gbé ọba lọ́la lọ fọba bàbá ni ò lè rọ́mọ ẹ̀ mọ́ bàbá gan ló jẹ́ kó máa sọ ẹkún yìí wèrè wá bọ̀ tó ń sunkún Jeremiah ó ní ọ̀dáhùn mi lò Wùmí bàbá gangan ló jẹ́ kó máa sọ ẹkún yìí ẹgbàá mi ẹ má kọ́ ọmọ mi kú gbé ah I don't understand this family o ẹ jẹ́ ká máa yan àwọn èèyàn tó bá rí ló máa report for the fact pé àwọn èèyàn report lásán government must switch into action ni mo dẹ̀ mọ̀ pé ẹ̀yin náà ń ṣiṣẹ́ o I will never join them to condemn you. olórí burúkú government, ò ṣiṣẹ́ tó bá ṣiṣẹ́ ni wọ́n ti sílì ilé yẹn pa tó bá ṣiṣẹ́ ni Wùmí á ti wà lẹ́wọ̀n abólóṣì ni ẹni ọlẹ́jẹ̀ wà lọ́wọ́ Wùmí Wùmí ló wà bẹ́ẹ̀ gbà tí mo bá dìkú ọ̀tí náà kò ṣàlàyé fún wa ó yìn freely on the streets of Lagos wọ́n wá wọ́n wá arrest àwọn witness wọ́n fi suspect sílẹ̀ sórí ẹ̀ burú ni àbóló ìbùkún lọ́mọ ẹni ṣé fọ́sọ̀mù tó ṣe kó tó wá sí online ṣó ti kó sí lórí ni. never join them to condemn. exactly ẹ wo wèrè tó ń sọ̀rọ̀ ẹ̀ òun gangan ló start she started the bully with baba ọmọ yìí gangan ló kọ́kọ́ bully baba kí gbogbo àwọn supporter àwọn mi tó bẹ̀rẹ̀ tí mo wé bá rántí ẹjọ́ bá mi náwó sókè ṣé rántí pé àkọ́kọ́ máa come for anybody. But when they started coming for Baba, ṣé rántí, àwọn people go ló kọ́kọ́ bully Baba. When they started coming for Baba, ibẹ̀ mo ti wá jáde pé no no no, lie. Eh, lè máa bully Baba ẹ dema wo máa God bless you. Ṣé gbogbo yín rántí? God bless you. Ẹ̀yin tẹ́ sọ pé yes. Àwa tá wá justice àti ẹ go pé can bully anybody. I kàn sọ pé kí ló pa Mohbad Wùnmí wá sọ fún àkàn tó Ah bully Wùnmí go àṣepè fún. Karimo ló kọ́kọ́ bọ́ tanjo náà kò sí nǹkan tí ó fi bàbá yẹn wé. Bínú ṣe bí mi nìyẹn ẹ pa ọmọ èèyàn ẹ tún ń búlì ẹ ibi tí mo ti bẹ̀rẹ̀ sí ní come for them nìyẹn ṣe rántí God bless you. ókè ó ti sọ̀rọ̀ tán ẹ jẹ́ kí n sáré ka kinní kan fún yín ṣe rán ọmọ kàrímọ̀ yìí mo fẹ́ sáré ka nǹkan kan fún yín kí n tó lọ sí ọ̀dọ̀ ya Mohbad ṣe rán ọmọ kàrímọ̀ yìí tẹ bá ń gbọ́ òun ṣe mí òun gbà mí kàrímọ́ ló ń jẹ́ bẹ́ẹ̀ má ka nǹkan kan fún yín lọ́sàn-án ẹ jẹ́ kí n kà kọ́kọ́ fún informant tún ti wá fún mi ó ti wá fún mi kọ̀kọ́ láàárọ̀ yìí ẹ jẹ́ kí n gbé yín débẹ̀ aunty Bukky good morning ma ẹ máa gbọ́ mi o story ìtàn ayé àwọn Wùnmí àti Kàrímọ́ mo tún fẹ́ sọ mí báyìí o ẹni tó máa ń fún mi ẹni tó ń fún mi ní update nínú ilé wọn ló tún gbélé wa aunty Bukky good morning ma don't mind them they need evidence to exp expedite Wunmi's visa evidence yẹn ni ni girl yẹn fẹ́ lò táwọn wá òun ló fẹ́ fi gba visa nǹkan tí Wunmi ṣe bọ́ta tó lọ ń ké nìyẹn ṣé ń gbọ́ mi evidence tí Wunmi bọ́ta wá ké lánàá yẹn tó náà fẹ́ pa àwọn fẹ́ ṣe yẹn òun ni táwọn wá fẹ́ lò gbogbo yẹn ẹ̀jẹ̀ bá mi mu fọ́tò táwọn wá màá fi nọ́mbà ẹ̀ màá fi síta fún yín lálẹ́ yìí ẹ mi ma fún ní àláti èpè láti alẹ́ yìí lọ tó bá fẹ́ gbé gbogbo àwọn ọmọ ẹ̀sìn òun ni kó gba visa fún Wunmi Ibuko, you have to act, please. I will call you later. Ṣé ń gbọ́ mi? Ẹni tó wá sọ gbogbo ìtàn inú ilé wọn fún mi. Mo sọ fún yín pé inú ilé wọn lẹni yẹn ń gbé. Ẹ máa gbọ́. Ó ní Aunty Bukky good morning. Don't mind them. They need evidence to expedite Wumi's visa. Again, they are not getting the donations and pity like before. Ṣé ń gbọ́? Wọn ò rí donation gbà mọ́. Wọn ò dẹ̀ ráwọn èèyàn pity wọn bíi ti tẹ́lẹ̀. Ṣé ń gbọ́? They are not getting donations and pity like before. Karimot said it yesterday in her live that Wumi knew what happened to Mubad. She me pa àwọn náà ti sọ? Ṣé pé mi náà Money. bẹ̀yẹn? Mo ní Karimot said it in her live yesterday that Wumi knew what killed Mubad. All these ones na scope. Their end game is to take Wumi out of Nigeria soon. She ń gbọ́? Nǹkan tán ẹni Any yìí wà láround wọn ni o but one more. mọ̀ ṣe all these ones na scope their game is to take Wumi out of Nigeria soon you see the way Wumi was cursing yesterday that is how she normally does wọn ni bó ṣe máa ń ṣépè nìyẹn fún Mohbad she doesn't have home training at all even Karima that is now forming supporting them she said don't chop plenty courses only the same Karimo iná Wumi ti gbé ṣépè lie ìgbà ẹ jẹ́ kí n máa kà lọ Tanwa and everyone housing them are walking towards their visa should be careful. Sorry, Tanwa that is walking towards their visa should be questioned. Iya Wumi run to USA so that when they ask about the land, they will they will say the documents are with Iya Wumi and she's not around. They think they are wise. God will expose them. Karimat needs someone to talk sense into her head. She's looking for love, exactly. Karimat mọ̀ pé wọ́n love òun. Gbogbo update tí Karimat ṣe ń jọ yẹn tó sọ pé wọ́n hack page òun. I am telling you for free, wọ́n hack page Karimat. Karimat kọ̀ wá parọ́ fún yín. Wọ́n hack page Karimat because gbogbo page yẹn làwọn to investigate tó máa ń wo IP gbogbo ẹ̀ gbogbo ẹ̀ lọ́wọ́ fún mi l'Amẹ́ríkà wọn hack page Karimo i am telling you this for free now wọn hack page Karimo rárá ẹ jẹ́ ká Karimo needs someone to talk sense into her head she's looking for love that is why she's not forming support for me. that is why she's not forming support for me. she you know you came for Tanwa those ones now are threatening Karimo she became scared because they promised to use her to sue her and come for her husband. They believe she's the one giving you those information. Karimo started having problem with the Ogunbayos. Chengbo, Karimo started having problem with the Ogunbayos when Tanwa's first marriage ended. Tanwa used to be married to a guy called Tope. Everybody was happy that she finally found husband in Tanwa. Because that Tanwa, she does not have manners. She sleeps around. Tanwa started showing Tope Shege Promax. That, uh, that was how Tope ran away and went to marry one local Ekiti girl because he believes he have suffered enough in Tanwa's hand. But baby wọn ṣe wá ya olórí burúkú ẹbí So he should go and look for someone in the village to marry. That was how Tope ran from his life and ended up with one local Ekiti girl with terrible accents. Tope leaving the marriage pained, pained Tanwa and her mother. They said it was Karimo that used juju. Ẹ wo Karimo tó ń gbèjà yo. yìí o. Wọ́n ti Karimo go? o. Ẹ They said it was Karimo that used juju to scatter Tanwa's marriage because as at that time, Karimo's boyfriend too left her. They said Karimo did juju so that she and Tanwa can be in the same level. Meanwhile, before Tope left, Tanwa was already pregnant for Tope they don't allow Tope to even see the children self ṣe yí pé wàyẹn náà ni Wùmí fẹ́ máa wù í sìn ṣe yí pé gbogbo fámìlì wọn olórí burúkú ni wọ́n wọ́n ti ṣeṣẹ́ ibi tipẹ́ ṣùgbọ́n Mohbad ti sọ ó ti sọ pé lè lè máa fi ṣàṣemọ́ ó Only they don't allow Tope to even see the children self but all the blame was on Karimo that she was the one that scattered Tanwa's marriage ṣé Tanwa that cannot cook and that that does not have any good character but they still blame Karimo So since then, they made it a mission that Karimo self will not enjoy her marital home. Karimo that is coming out to form only as thou. Ẹ máa gbọ́, ẹ tẹ́tí kẹgbẹ́ bàyò. Karimo that is coming out to form only as thou has arrested her husband before. Wọ́n did Karimo not ti ti ọkọ ẹ̀ mọ́lé She used police to arrest her husband because that one gave her slap. Ọkọ for letting you know, náà ká mọ́bi tó ti ń do mọ́rí bẹ́ẹ̀dì ìyẹn Karimo lélẹ̀. The Ogumbayos were happy that they were happy that time that Karimo locked her husband in prison. Karimo dash. So they started advising Karimo that she should leave the guy in prison. Ẹ ya ìyá ọmọ ló ń sọ ti ọkọ ẹ̀ At the same time, they were also advising the guy to leave Karimo. That that is that how will Karimo use police to carry him ṣé ń gbọ́ wọ́n sọ fún Kàrímọ́ kó ti bọ̀bọ́ yẹn mọ́lé kó má fi sílẹ̀ wọ́n dẹ̀ tún sọ fún Kàrímọ́ náà kó má jẹ́ kó kú ònú prison ṣé pé lórí burúkú nìyá Wùnmí àti ìyá tá à ń wá. That is to show you how much they don't want happiness for Karimo. But she later went to release her husband herself. When you came out the other day and they threatened Karimo, she became scared and started supporting Wumi because she knows that what the Ogubanjo only because Karimo knows what the Oguba the Ogumbayos are capable of doing. Let me give you another scenario. When Tanwa had her first child, during the naming ceremony, am I going by you? When Tanwa had her first child, during the naming ceremony, we were all in that hall. When Tanwa's mom, who is Karimo's grandmother, took the microphone and started badmouthing Karimo that Karimo is a prostitute. She In the presence of Karimo's in-law, on the naming ceremony, she was saying terrible things about Karimo. Karimo started crying in that hall. She's just looking for love. Karimo is just looking for love where there is no love. The truth is the Ogumbayos don't like Karimo. Her mother self does not like her. Jumoke does not even like her daughter, which is Karimo. She should better, Karima should better face her husband and children and stop involving herself in a, in a fight that does not concern her. Because if she likes, she should use head to roll on the ground. That doesn't mean they will love her. Karima Shongba. Karima Shongba. Wọ́n ní kò for my lover eventually. Karima Shongba. Ṣé you were right when you said down wa current husband àánú ló ṣe fún tó because no correct guy is right, with his right senses will marry someone like Karimo because even we marry someone like Tanwa Tanwa used juju on her husband and just because they want to use Jumoke Karimo's mother as nanny they they are accepting her in the house Karimo thinks that Showing Yeye loyalty will make them love her. She needs to look for love within herself and stop looking for love around ọ̀dẹ̀ lọ́mọ yẹn. Ṣé ti gbọ́? Hmm, Olórí burúkú ni gbogbo family yẹn. There is no female in that their family that has a husband. Ṣé wọ́n ní kò sẹ́ni kankan tó jẹ́ obìnrin nínú fámìlì Ògúnbáwo tó lọ́kọ either the husband have run away or they are dead why is she calling you Arindiomo sense is far from Karimo even their grandma had like three husband ìyẹn Rabiatu ọkọ mẹ́ta náà ló ló fẹ́ now mo fẹ́ ṣe nǹkan kan. Mm. Bella, no. They said Bella is trying Canada for Wunmi. Bella, aláyé ẹ má bàjẹ́ ní sẹ́. ya wèrè ní Bella? Bella náà try Canada for gan. Say pé mo sọ fún pé there is something about Bella? Hello? Hello? Ma? Mo ń gbọ́ Mo ń gbọ́ Mo ń gbọ́ Okay, okay ok ẹ ṣe mà yẹ ẹ kí lẹ sọ. ṣé ẹ gbọ́ mi now so ti Kàrímọ́ nìyẹn. Mm. ìyá Mohbad lẹ́ ń gbọ́ yẹn. ṣé mi mo fẹ́ yá ṣùgbọ́n kan tí mo rí níjọ́ yẹn mo sọ ìwọ bá ti mú òwò akú tán tó wá ní ọ̀rọ̀ prime boy jáde gbogbo àwọn ọmọ yẹn pátápátá àdúrà sọ fún mi pé àdúrà bá mi ó jì gbogbo àwọn táwọn jọ sùn sínú ilé ní ọjọ́ tí ó kú alẹ́ tó máa lọ sí show ó sùn mọ́júmọ́ wọ́n ní gbogbo nǹkan tó bá wọn fà á ni pé promise blow pé kò rántí o ipe ìjà tó bá wọn fà títí tí wọ́n jà jà jà jà ipe ìkọ́ tó bá wọn fà nílé yẹn ó bí òkú fún olówó. ṣé ń gbọ́yà onírọ̀ ṣé ń gbọ́yà onírọ̀ ìyá Mohbad nìyẹn o ó ní gbogbo alẹ́ ìjọ́ kan tó lọ sí ṣò yẹn ó ní nínú ilé tán wà ó ní nínú ilé tán wà ṣé ń gbọ́ mi ó ní gbogbo ìjà tí Primeboy bá gbogbo àwọn tó wà nínú ilé jà yẹn ni pé Mohbad blow kò rántí òun ẹjọ ṣé irọ́ yẹn ó ṣé irọ́ tí ìyá Mohbad pa ìṣó make sense prime boy tó ti ń tẹ̀lé Mohbad diligently for many years so ibẹ̀ yẹn ni prime boy ti máa wá sọ pé Mohbad ò tọ́jú òun àwọn àmàbá gbogbo wọn jàánulé ìyá Mohbad mo mọ̀ pé ò làákàyè náà bó ṣe wù kó kéré mọ́ làákàyè ẹja Titus ló wà lọ́pọlọ ẹ̀ but having said that ṣé ọ̀rọ̀ tó sọ yẹn ṣó ṣe é gbọ́ sétí prime boy tó yẹ pé many ìgbà tí mo ṣó ẹ níbi dentist tó lọ́njọ́ sí prime boy wà ń bẹ̀ prime boy has always been his guiding angel ìwọ wá sọ pé àwọn àdúrà jọ kí làwọn àdúrà fẹ́ sọ fún ẹ tẹ́lẹ̀ ṣebí nǹkan tó fún sínú fèrè ni fèrè fún síta Wùmí ti lọ sọ fún gbogbo ọkọ sọ̀rọ̀ against prime boy now ìyá Mohbad ò dẹ̀ rántí ọjọ́ àti sùn ò dẹ̀ rántí ìjọ́ kan tó máa sùn tó ní jímọ́ ò dẹ̀ rántí pé ọmọ odindi lọ́gbà lọ́wọ́ ẹ̀ yìí ó dẹ̀ ti torí ìjẹkújẹ ó dẹ̀ ń bọ́ta sọ nǹkan tó mọ̀ ó máa bímọ tiẹ̀ náà. ẹ máa gbọ́. ìgbà òṣàwò pé ìjà ẹ̀ náà jọ jà táwọn ẹ̀ sọ fún mi nìyẹn ṣe pé mi sílẹ̀ pé ìjà ẹ̀ ló bá promise ìjà pé ó tún fẹ́ yan ipe ó tún ipe àdúrà ṣe nǹkan kan ipe ó tún lọ rìpọ́ọ̀tù àdúrà fún promise pé promise àti pé ṣé o fẹ́ kí n máa nà mi fún ẹ̀yìn. ah ṣé ẹgbẹ́ ya Mohbad ó ní lálẹ́ ẹjọ́ yẹn àdúrà ṣe nǹkan kan ṣàbẹ̀ pọ̀rọ̀ tó sọ yìí inú mọ́tò ni Wùnmí sọ pé ó ti ṣẹlẹ̀ ó dẹ̀ sọ pé nǹkan bẹ́ẹ̀ yẹn ò ṣẹlẹ̀ inú mọ́tò gan ẹgbẹ́ nǹkan tí àìsàn ó ní lálẹ́ ẹjọ́ yẹn gan Primeboy lọ fi ẹjọ́ àdúrà sun Mohbad nínú ilé ìgbà tó wà nínú ilé ó ní Mohbad wá sọ fún Primeboy pé ṣo yẹ kí n máa na àbúrò mi fún ẹni ah ìyá Mohbad ó dẹ̀ ń tún ọ́tà bí èlùbọ́ obìnrin máa wí kẹjọ àbájọ náà ó lè ná ní ọmọ ìtara ọmọ ò lè mú ẹ ṣóbìnrin tó fọmọ́lẹ̀ age two years old To boko lo. báwo lára abiyamọ ṣe fẹ́ ta á ṣó lórí burúkú ẹ ṣó mọ̀ ẹ́ pé Wùnmí ló jẹ́ kó máa ya jẹ ni pé sẹ báwo lọmọ mi ṣe kú ìyá Mohbad ó máa béèrè lọ́wọ́ gbogbo àwọn tó wà nílé pé kí ló pa Mohbad dọ́là ó dẹ̀ pẹ́ra ilábíamọ́ ó dẹ̀ ní òun jà fún justice of mubad ìyá Mohbad ṣó jókòó níjọkọ pé àdúrà wa ná báwo ni Mohbad ṣe kú Wùnmí wá ná jẹ́ ká fere eré lẹ́sìn kí ló pa mubad iya mubad ó mà ṣe bẹ́ẹ̀ látijọ́ tọmọ ẹ̀ ti kú kàkà bẹ́ẹ̀ òun rojọ́ máwọn èèyàn lẹ́sẹ̀ ni ẹ jẹ́ ká máa gbọ́ lọ. tó wá sọ pé wọn àti prime boy ó gba prime boy lese wọ́n ṣe gbá ìgbà tí wọ́n sí tán tí bàbá ẹ̀ padà wá bá mi nílé wọn á bí léèrè pé prime boy tí ó sọ fún àlọ́ ní jọjà pọ̀ Ibrahim ah, ó náà ti ní pé kó sá lọ. ṣé ń gbọ́ ó ní ìgbà tán sí Mohbad tán ṣé ń gbọ́ ó lóun wá pé bàbá Mohbad ipò wa béèrè lọ́wọ́ ẹ̀ pé prime boy Ibrahim tó sọ pé ó bá Mohbad ìjà ń kọ́ ìyá Mohbad there was nothing like ìjà ìjà ò ṣẹlẹ̀ ń bẹ̀ yẹn ẹ sọ pé di fọwọ́ gbá glass ó jẹ́ kí ìta ló jẹ́ kí glass fọ́ sí báwo ni glass ṣe fọ́ sínú ilé ọwọ́ tó dẹ̀ fi gbá glass tẹ́jẹ̀ sọ pé ó ń yọ ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ yẹn yọ títí àrẹ́jẹ̀ inú mọ́tò ẹ̀jẹ̀ yẹn yọ títí wọ́n dé junction orchid house Wùmí sọ pé òun fẹ́ bọ́lẹ̀ òun fẹ́ lọ sọ́tẹ̀l tí ọwọ́ ọkọ̀ ẹ̀ dẹ̀ ń bú ẹ̀jẹ̀ báwo ni Mohbad máa ṣe fẹ̀ṣẹ̀ gbá mọ́tò tó yẹ pé ibi ara ọwọ́ bọ́dì ọwọ́ láti ríwò ìwò kékeré wọ́n dẹ̀ manipulate ọwọ́ yẹn ni wọ́n photoshop ọwọ́ yẹn ni ẹni Mohbad fẹ̀sẹ̀ gbá moto, ṣùgbọ́n àmọ́ ẹ̀ àmọ́ ẹ̀ láti rí ìwò àwọn ọ̀rọ̀ yóò correspond ṣó lórí burúkú ni gbogbo àwọn people yìí ni ẹgbẹ́ ya Mohbad Oni nígbà tó ń bi bàbá Mohbad pé prime boy Ibrahim tó sọ pé ó bá Mohbad ìjà tó fi kú ń kọ́ ó ní bàbá sọ pé mo ti ní kó sá lọ ah ìyá Mohbad ò dẹ̀ ronú kó tó máa parọ́ bàbá bàbá mọ̀ pé Oh shit Ejo, jọ baba wa wà ń bẹ́ẹ̀ gbà tọmọ ikú ni ṣé Primeboy wà ń bẹ́ẹ̀ gbà tí Mohbad ikú ni ẹ wò ìyá Mohbad ìyá Mohbad jẹ́ ìyá Mohbad tó jẹ́ kó kó kó kó sunkún síta kọ́bẹ̀ wá kú tó pa ọmọ ẹ̀ ó dẹ̀ ń gbè lẹ́yìn Wùnmí mo ń bí ẹni ìyá Mohbad ṣó ti fijọ́ kan pe Wùnmí pé Wùnmí báwo ni Mohbad ṣe kú jẹ́wọ́ fún mi mo ò ní sọ síta Wùnmí jẹ́wọ́ fún mi ó máa wà láàrin èmi àti ẹ̀ wọn ò bí yàláyà ẹ̀dá kò gbèrè o ò lè gbé náà wohùn mi lójú ìgbà tó ti fún ẹ lówó ó ti ta bat ó ti ta bàtà ìtẹ fún wùn mí. ẹ jẹ́ ká máa gbọ́ lọ. torí kọ́ máa bà á mú pé torí òun náà máa suspect pòun ló pa àwọn yẹn fún kó sá lọ kí ló máa fún kó sá lọ ṣé òun ló pa ni tó bá ṣe pé òun náà ló. ṣe síbi tí ti parọ́ ó ní bàbá sọ pé òun ní kó sá lọ ìtorí tó bá ṣẹlẹ̀ tán wọ́n máa mú wọn máa sọ pé òun ló pa Mohbad ṣé gbogbo yín rántí pé Primeboy yóò sá lọ o even ìgbà tí àwọn ọlọ́pàá sọ pé Primeboy wà wanted pàápàá ìgbà tí Primeboy máa bọ́ta tó máa lọ bá TVC sọ̀rọ̀ Primeboy sọ pé wọn ò wá wọn o wọn ò fóònù òun o ó ní mọ́mí òun làwọn èèyàn ń pè igbó wọn ti gbé wanted sóhun lórí o Primeboy gangan ló àǹdà rẹ̀ fún police ṣó lórí burúkú ni ìyá Mohbad ni ṣé ìyá Mohbad ti gbàgbé ni àbí Wùnmí ò ṣàlàyé fún ni àti ẹ̀gbẹ́ pé kò gbọ́ gbogbo òyìnbó tó ń sọ bọ̀ ṣé Wùnmí ò ṣàlàyé fún ni ṣé ẹ tó bá sá lọ ó tún máa lọ múra ẹ ní pólíìsì lọ́wọ́ ni ẹ bá mi ẹ jí mi dìde àti gíftì ó ń irritate èmi náà mo kàn fẹ́ mo kàn fẹ́ analyse ọ̀rọ̀ ẹ̀ ni abẹ́ ẹ̀ gbọ́ ni ó sọ pé bàbá ní kí prime boy sá lọ ìtorí kọ́lọ́pàá má bàa mú the same prime boy tó ní kó sá lọ yẹn prime boy gan sọ ó ná lọ́pàá ò wá wọn o ó ní wọn pé fóònù wọn o ó láwọn èèyàn tó rí update wọn lórí lórí lórí Facebook lọ pé òun pé wọ́n ń wá òun òun dẹ̀ lọ fúnrara òun ni Primeboy handed himself in ọlọ́pàá òun ìyá Mohbad ṣe olórí burúkú ni ẹni Wùmí tó pààyàn gan ọlọ́pàá òun Wùmí tó pa èèyàn tó wà ń bẹ̀ gbà àní ìyá Mohbad mò ń bí ẹ́ ṣó tí ever béèrè lọ́wọ́ Wùmí pé àdúrà wà Mohbad wà àwọn mi wà ikú wo ni Mohbad kú sọ fún mi jọ ṣàánú mi mo mọ̀ pé ó ti kú má jẹ́ kí tèmi gbé mú kò fẹ́ mọ nǹkan tó ṣẹlẹ̀ láàrin ìgbà tó fi wà ń lé tó fi kú ni wùmí ṣàánú mi yá Mohbad ìwọ ò ṣe sọ bẹ́ẹ̀ fún wùmí kó gbọ́ nǹkan tó máa sọ má jẹ́ kí wùmí sọ̀rọ̀ sí ẹ lẹ́nu wùmí bẹ́ẹ̀ láyé ni ìwọ kọ́ ló bá wùmí láyé owó máa tó èèyàn ló máa kú ìyá Mohbad. a máa mọ̀nà kó ní ìgbékẹ̀ kẹ́kẹ́ kó sálọ láti ṣe ní pé kó sálọ àwọn náà ti ń pè kó sálọ òun ni mo ṣáà rò pé kó sálọ ṣùgbọ́n mo wá rò pé ó lè sọ ṣe rántí pọ́bìnrin yìí first interview tó ṣe <laughs> mo ti sọ fún gbogbo yín pé ṣe rí first interview tó lórí burúkú ìṣe òótọ́ ló ti sọ yẹn number one Wùnmí ò mọ ẹ pé ó ṣe interview yẹn ṣe rántí olórí burúkú Kàrímọ̀ òun ṣe mí òun gbà mí náà òun ló bọ́ta tó sọ pé punch ò ṣe punch ò ṣe interview yẹn dáadáa o wọ́n gbọ́dọ̀ tún ṣe punch tún wá padà lọ tún ṣe wọ́n wá tún script yẹn kọ but they failed woefully with this second script because tó bá yẹ pé lóòótọ́ ni ìyá Mohbad ò sọ gbogbo eléyìí nínú first first interview the first interview shows that òótọ́ tí màmá mama mọ̀ ló sọ yìí ó tú àṣírí púpọ̀ mẹ́ẹ̀ mo dẹ̀ sọ fún pé níjọ́ tó ṣe interview yẹn Wùmí gbé ṣépè gan ó gbé ṣépè tíyà yìí ń sunkún ní ìmọ̀ ó yà sọ̀kọ́ tó fẹ́ yẹ kí n lọ sọ màá lọ tún ṣe òun ló fi bí second interview yìí ṣé ń gbọ́ mi Wùmí gbé ṣépè gan jọ yẹn Wùmí gbé ṣépè gan ni pé interview lórí burúkú ló lọ ṣe pé kó o bó ṣe kóhun síta bí ọmọ ọjọ́ mẹ́ta ìyá yìí ń sunkúnjọ́ yẹn ó bẹ́ ó níjọ́ mi mọ́ sọ fún mi nǹkan tó fẹ́ kí lọ ṣe màá lọ tún ṣe òun ló ṣe jẹ́ kó ṣe second interview yìí. ẹ wá wo gbogbo ọ̀rọ̀ tó pa tí ò correlate tí ò correspond. ẹ jẹ́ ká máa gbẹ lọ. ó sá lọ baba torí pé bàbá ẹ̀ fẹ́ ìyá ẹ̀ bàbá Mohbad fẹ́ ìyá Primeboy ṣe ń gbọ́ ẹ tún wo ibi tó gbọ́rọ̀ lọ ṣe mọ̀ pé kò sọ gbogbo eléyìí ṣe rántí ṣe gbọ́ ó ní bàbá mọ̀ọ́mọ̀ sọ pé kí <laughs> ó ní bàbá mọ̀ọ́mọ̀ sọ pé kí prime boy sá lọ ìtorí bàbá ń dó ìyá prime boy ṣó lórí burúkú ni ẹni ìyá prime boy lọ́kọ̀ọ́ báwo ni bàbá ṣe mo máa dóyà prime boy ìyàwó wà nílé bàbá ẹ wo ibi tóbìnrin tún gbégbà kò ṣe sọ gbogbo eléyìí nínú first interview ẹ nǹkan tí Wùmí prepare fún tó sè fún tó gbé fún Wùmí àánú ò ní gbélé ayé ṣe ohun tó dáa ò ní gbélé ayé ṣe ohun rere ibi tí Mohbad lọ wá lọ bá wọn bẹ̀ lágbára Ọlọ́run ìkànnì ẹ wo nǹkan tó sọ fún ìyá yìí ìyá yìí náà dẹ̀ ló common sense ẹ̀ ẹ wo ibi tó tún gbé gbà bàbá mọ̀mọ́ ní kí <laughs> prime boy salo, lọ nítorí bàbá ń dóòyà prime boy ah obìnrin yóò dẹ̀ bẹ̀rù Ọlọ́run ẹ jẹ́ ká máa gbọ́ lọ. má fẹ̀dí ẹ̀yìn lẹ́tà tó wá pe àwọn ọmọ yẹn kí ló ṣẹlẹ̀ fún ẹ sọ fún mi kí ló ṣẹlẹ̀ ní ṣòro àdúrà sọ fún mi wípé òun lọ na prime boy wípé òun àrí pé wọ́n sọ pé ó na ipò wọn àti ìjà. ṣé ń gbọ́ ẹ gbọ́ nǹkan tó sọ mẹ́rin mo pe àwọn àdúrà mo ní kó sọ fún mi kí ló ṣẹlẹ̀ ní ṣò ṣó lórí burúkú lobìnrin ni ó lóun pe àdúrà pé kí ló ṣẹlẹ̀ ní ṣò ó pe wùn mí pé kí ló ṣẹlẹ̀ nínú ilé tí Mohbad kú sí ẹ nǹkan tó sọ ni ó pe àdúrà pé kí ló ṣẹlẹ̀ ní ṣò ó pe àdúrà pé kí ló ṣẹlẹ̀ nínú ilé tó ní Mohbad kú sí tó fi ẹ̀ǹbá mọ̀ ẹ̀ ó pe dàgọ́sà pé kí ló dé tó ṣe ẹ̀ǹbá òun um, Mohbad àdúrà ló lọ́bìnrin pé kí ló ṣẹlẹ̀ ní show àdúrà wa sọ fún ẹ pé òun na prime boy <laughs> Wùmí ẹ kọ́kọ́ pa tíṣà fún ìyá Mohbad kó kọ́kọ́ kọ ìtọ́ ìyá Mohbad ó máa ń sọ yín di stupid people ni abẹ́gbọ́ àdúrà lòun lọ na prime boy <laughs> ṣe rí pé ó ti gba gbogbo ẹ̀rú because tó bá yẹ pé òótọ́ ló sọ òótọ́ yẹn máa wà ní mẹ́mórì ẹ̀ ni kò ní gbàgbé but just because wọ́n tún rọ́tà fún bí èlùbọ́ ni ẹ wo bàbá Mohbad ẹ wo bàbá Mohbad ọ̀rọ̀ kan tí bàbá yẹn ti ń sọ látijọ́ ẹ̀ tẹ́ bá jí bàbá yẹn lójú oorun the same thing ló máa ma sọ the same ọ̀rọ̀ ni bàbá ti ń sọ ẹ wo ya Mohbad <laughs> àdúrà lọ́nà prime boy ṣó fẹ́ kú ni àbó fẹ́ ṣorí burúkú àna prime boy ẹ jẹ́ ká máa gbọ́ lọ. ibù wọn lọ gba ní stage ibù wọn lọ gba prime boy lẹ́sẹ̀. Ah! ẹ gbọ́ àwọn àgbà gbogbo ilé ìkẹ́ ẹ gbọ́ nǹkan tí Mohbad sọ àdúrà sọ pé òun lọ sórí stage níbi tí ba di ń kọrin òun lọ gba prime boy lẹ́sẹ̀. so gbogbo àwọn tó wá sí show yẹn gbogbo wọn sùn wọn rígbà tí àdúrà gba prime boy lẹ́sẹ̀ ma àmàrẹ́ tó sọ nǹkan kan nípa ẹ̀ ìyá Mohbad Wunmi ìyá Mohbad di ó ba second interview jẹ fún ẹ ó ba second Wunmi lọ gbowó ẹ lọ́wọ́ ìyá Mohbad di ṣọ́ọ̀bù yẹn má ṣì fún wo ìyá Mohbad Wunmi ó yìí má ṣe ìnáwó tó pọ̀ kọ́kọ́ lọ gba tíṣà fún ìyá Mohbad kọwọ máa yẹ ọrùn jíjẹ wáìkè múlẹ̀ abẹ́gbọ́ àdúrà ló ń lọ sórí stage òun lọ gbá pẹ́ẹ́bù ẹ̀ lẹ́sẹ̀ wọ́n sọ di karate stage àbọ̀sẹ̀dé ẹ̀wọ̀n ọ̀rùn ẹ̀bí ìgòmági olómi ó dà ó dàbí throwback in Nollywood ojú ẹ̀ ó dàbí ìgbà tó bá ṣàdàlú tí ò lè po. ẹ̀wọ̀n tíyàn bá ṣàdàlú tí ò bá wà generous pẹ̀lú epo bójú ẹ̀ ṣe rí nìyẹn ó funfun ni ojú ẹ̀ funfun àbẹ́rẹ́ ẹ̀mọ kọ́ sọ pé yàn dàbí throwback throwback ẹ̀mọ táwọn Nollywood bá ń ṣe throwback tọmọ wa ní ó gbẹ́ngbẹ́ngbẹ́ngbẹ́ o ó gbẹ́ngbẹ́ngbẹ́ngbẹ́ o tọmọ wa náà throwback throwback yìí ò ń da rárá ojú ẹ̀ dàbí pọ̀tọ̀pọ̀tọ̀ throwback. <laughs> Eh, bó ti wù kó kéré bọ ìyá Mohbad ò ní common sense tó bá tiẹ̀ kọ script fún ẹ ẹ gbọ́ nǹkan tó sọ ní àdúrà ní òun lọ stage òun lọ gbá pẹ́ńbọ̀ ẹlẹ́ṣẹ̀ ṣé karate show lọ lọ ṣe ẹ gbà mi. ẹ̀yin tẹ́ ń wò mí karate show lọ lọ ṣe ni tó fi wá di pọ́ńgbára wọn lẹ́ṣẹ̀ àbí karate boxing kid lọ lọ ṣe ni. Ọlọ́run tí n bá ti decide pé mo ò ní rẹ́rìn lórí show yìí ẹ ìyá mo ẹ gbọ́ mi ẹ gbọ́ mi ni ẹ gbọ́ mi kò dẹ̀ sí recording you can imagine orí stage tó ti ń jó wọ́n wá sọ di karate boxing show karate kid wọ́n wá ń gbára wọn lẹ́sẹ̀ orí stage pàgẹ́rẹ́ ìyá Mohbad ó ti rẹ̀ mí ọlọ́run bó tíráì fún yín lẹ́nu àtún kọ́ńtínú lọ́lẹ̀ jẹ́ ká gbọ́ tán. gbé ẹ má lọ sọ́dọ̀ prime boy yorùbá tó ń gba prime boy ẹlẹ́ṣẹ̀ kọ́kọ́ ń ṣe òun o àdúrà padà lọ sọ fún àwọn tó kù bẹ́ẹ̀ ló pàdúrà padà wá bá wọn wá sọ fún pé ẹ má lọ prime boy yìí o ẹ má fọwọ́ kọ. ṣé ń gbọ́ ẹ mọ̀ nǹkan tó fẹ́ establish mẹ́ẹ̀ ṣàmì pé wọ́n sọ pé prime boy na Mohbad ní Ògùn ni ṣàmì pé ìyẹn ló kọ́kọ́ sọ ìyẹn ló tún sọ sìn onígbà tádùúrà lọ gbá pẹ́ẹ́mọ̀ ẹlẹ́ṣẹ̀ tán tán sórí stage di karate show <laughs> music show lọ́lọ́ ṣe wọ́n sọ di karate show <laughs> onígbà tádùúrà lọ gbá pẹ́ẹ́mọ̀ ẹlẹ́ṣẹ̀ tán àdúrà wa padà lọ bá àwọn tó kọ ẹ pé ẹ má lọ sọ́dọ̀ prime boy yìí o ìgbà tóun lọ gba lẹ́ṣẹ̀ nǹkan kan ṣe òun o nǹkan kan ṣe òun o <laughs> ìyá yìí túlétúlé ló máa jẹ́ ẹ wo bó ṣe ń ṣojú ọ̀la tí bá jáde màá gbójú síta màá wọṣọ màá múra máa fi ojú yẹn wọ̀nyí expression ojú yẹn ló pa mí lẹ́rìn jù bẹ́ẹ̀ tẹ́lẹ̀ bó ṣe ń ṣojú ẹ má lọ sọ́dọ̀ bọ́ẹ̀ bọ́ẹ̀ ẹ máa gbọ́. bí mo ṣe gbalẹ̀ ṣẹ́ yẹn ibi wọn kan ṣe òun pé bo sísẹ́mù ń dàrú. ṣé ń gbọ́ ìyàwó bá mo dẹ̀ láìkí ẹ̀ gan ó máa ń pa mí lẹ́rìn búkí gbèsè justice of Mohbad wèrè bá sọ bẹ̀rẹ̀ kẹtẹ ní ṣẹpẹtẹ rí. ṣé ṣé tí ò ní pé bẹ̀rẹ̀kẹ̀tẹ̀ la ní kó wá máa ṣàlàyé ọ̀rọ̀ ẹni tó sọ bẹ̀rẹ̀kẹ̀tẹ̀ ní ṣẹpẹtẹ́rì ó ń pè nǹkan ní justice for Mohbad wèrè sọ ní justice of Mohbad abẹ́ẹ̀gbọ́n nǹkan tó ń sọ yìí àdúrà ní ìgbà tó pa lẹ́sẹ̀ tán ara mi rí bákan ẹ̀jẹ̀ gbà ó ní prime boy ló dé prime boy ìyá Mohbad ti ó ti sọ ẹ́ dẹ̀gbẹ̀jì o ẹgbẹ̀jì ológun ká. ìyá boy boy so ó ní gbogbo oògùn yìí ó dẹ̀ bá wa pa ohun mi dànù kó sẹ́ni tó pa Mohbad. <laughs> ẹ boy boy ó sọ fún ẹ pé ó ti dẹ̀gbẹ̀jì ẹgbẹ̀jì ológun ká ó ní bàtàdúrà fún boy boy lẹ́sẹ̀ ó wá padà lọ sọ fún àwọn tó kù ẹ má sùn mọ́ boy boy yìí o ẹ má sùn mọ́ boy boy yìí o bí ṣe gbálẹ̀ṣẹ̀ báyìí nǹkan kan ṣe mí lára mi ìmọ̀ bí tára mi kú. <laughs> ẹ orin lọ́nà lọ́kọ nígbà làdúrà àti prime boy àti Mohbad nọ́mbà sórí stage ni <laughs> Yorùbá movie. <laughs> ọlọ ah, ẹjọ ìgbà wo ni justice of Mohbad yìí máa tọ́nà ọlọ́run ọba wọ́n ti wọ́n ti sọ prime boy dẹgbẹ̀jì prime boy da. ẹ bá mi gbé wá kó wá bá wa sọ̀rọ̀ ń bí wọ́n ti sọ prime boy dẹgbẹ̀jì prime boy wọ́n ní màkànmákan ní ẹ̀. mi wá sàn kankan kóòtù tẹkùn oògùn kóòtù kún oògùn. ẹ jọ ṣé ya Mohbad ó ti bá àwọn Jimoh Aliu ṣeré rí ni ìtorí <laughs> àní màá wá màá tún fi kí <laughs> wọ́n sọ stage tó ti kọrin dúró two field wọ́n di pọ́n exchange ẹ̀ṣẹ́ gbà gbà prime boy bá yògùn ó bá ẹgbẹ̀jì bá bọ́ta bíi abìjà bá yọ ògùn ó bá dùn àdúrà lóògùn ọlọ́run tó bá ti dọ́là mo fẹ́ ṣojú ìyá Mohbad fún yín kò lè yé yín bí ṣe ń wò yìí tí bá ti jáde lọ́la màá wá ṣú ẹ̀ fún yín ẹ wò bó ṣe sọ̀rọ̀ yẹn tó wá ṣe báyìí ó wá ṣẹ́jú wọ́n ti fi rọ́ọ̀bù sí wèrè lójú ó ṣàn ṣẹ́jú yẹn ó ń wá omi yẹn kóòtù òkúkú mògùn <laughs> máa fi wọ̀nyí lọ́la kò lè yé yín ọlọ́run tẹ bá rí ẹfẹ́ rẹ̀ rìn pa ìyá yìí ẹjọ́ tó ti báwọn Jimoh Aliu ṣeré rí ni àbáwọn òrìṣàbùnmi lóyún tó dìṣẹ́ sí Jimoh Aliu <laughs> ah tálẹ́ǹtì ló kú dilé alọ́ba o ẹ Mohbad ń kọrin bàbá ń kọrin ìyá Mohbad ń àti fíìmù tọ́wọ́ ẹ bó ṣe ṣojú yẹn ó wá ń fún ojú yẹn pọ̀ ẹ mọ kọ́ máa fún kọ́ máa fún okó mọ́nú òbò. mo yọ ìyá Mohbad ọ̀rẹ́ ẹ̀ ó ti jọ ìyá Mohbad jọ lọ ṣé ń gbọ́ ìyá Mohbad wá ń fún ojú yẹn pọ̀ ẹmọ kan máa fún okó mọ́nú òbò. ó rí pé ẹni tó ń sọ̀rọ̀ ẹni tó ń interview ẹ̀ ń pọ́ǹsì yẹn bí àyẹ̀ ń wò pé ṣé lórí burúkú nìyá ẹ̀ ò ń sọ gbogbo ọ̀rọ̀ yóò dẹ̀ ke ó wá ń fojú ṣe ti mọ tó bá ń fún okó mọ́nú òbò ẹ bòbò tí ò fẹ́ dáadáa kọ́ máa ń rú okó mọ́ bí àbùbádìí ṣe ń fojú pọ̀ yẹn. ń fojú pọ̀ bẹ́ẹ̀ àti ní búkẹ́ ẹ̀dẹ̀ eight pepper ẹ má jẹun lọ́wọ́ tẹwà yìí o èmi kan gbóúnjẹ sẹ́gbẹ́ kan ni o ẹ jẹ́ ká máa gbọ́ lọ. ẹ wo bó ṣe ṣojú ẹ wo bó ṣe ṣojú. wọn á kọ yẹn ti wẹ papọ̀ èmi kò sá lọ bàbá ẹni kò sá lọ. ẹ dúró ná nǹkan tí ò yé mi wáì tóbìnrin ṣe ń tàgì ikú Mohbad mọ́ Primeboy kò lè wọ́ọ̀kì ya Mohbad Because point Boy is not in the picture at all. He went with them. <laughs> Odele, Odele was because that is a stage in the <laughs> karate, karate kid field. <laughs> Wọ́n bá exchange blow. Ah, kámẹ́rà kọ̀ọ̀kan tó record. Point Boy today yẹ pé mo fi fídíò ẹ̀wọ̀n yín jọ yẹn. Ó ń lé àwọn èèyàn ní kọ́ máa because olórí burúkú èyí tí ò lóko rárá yẹn. Ó kó lẹ́sìn nìyẹn èyí ba ba manu yẹn ẹ ti mọ bá mànù tó tó ṣe program tẹ bá ń okoles okoles lóko yẹn kò ní kankan èyí tó fi jẹ kó lóko ó ti pọnmi síkùn èyí tó àwọn <laughs> àwọn kò yẹ yín ṣe ń gbọ́ mi àwọn tó organize show yẹn kubada, chief please thank you ṣé gbogbo yín rántí pé mo fi fídíò kan ìmà tún fi wọ̀nyí lọ́la ẹ má wọ̀rí ayì bá débẹ̀ àìtí ìparí ọ̀rọ̀ màá fi fídíò yẹn wọ̀nyí lọ́la ṣé gbogbo yín rántí pé mo fi fídíò yẹn wọ̀nyí tó ń ṣò prime boy lórí stage tó ń tí a tó ń láwọn èèyàn dànù pé kọ́ má fọwọ́ kan prime boy kọ́ má fà á ẹjọ́ ibo wa náà ti lọ làdúrà ti lọ ja karate. ọlọ́run gbogbo yín kò lè yé yín ṣé tí nígbà tí ìyá Mohbad my end, ń di kínní ó ní ó wá ṣojú báyìí ó wá fún ojú yẹn pọ̀ dáadáa but omi yẹn ò wá wèrè gan ni ike ń gbà mí ike yẹn ò wá rárá because she is not emotional she's not emotional she's just making things up Owa wá ṣe báyìí hmm. ẹ mi tó bá dọ̀là ẹ rí gbogbo nǹkan tí mo sọ ẹ fojú ara yín rí olúwa ṣe báyìí mo wá connect pọ̀ òní kò sá lọ hmm. ó wà ń fojú yẹn <laughs> ó ń fojú yẹn ike yẹn ṣàgídí ẹkún yẹn ṣàgídí kò wà ẹ jẹ́ ká máa gbọ́ lọ. èèyàn kọ́ ló pọ̀ mi èèyàn méjì kan náà pọ̀ mi èèyàn mẹ́ta kan náà pa. ṣe ti gbọ́ ṣe pé jẹ́ kán mú ìyá ẹ̀ èèyàn kọ́kọ́ ló pọ̀ mọ́ mi èèyàn méjì kan ló pa èèyàn mẹ́ta kan ló pa ẹjọ́ ta ló pa ṣe pé jẹ́ kán má bọ́ sẹ́ẹ̀dì olórí burúkú <laughs> kọ́ fa bọ́sẹ̀dé rúbọ nàìjíríà abọ́sẹ̀dé kọ́ fi rúbọ kọ́ fi ṣètùtù láti lè wẹ nàìjíríà mọ́ ẹgbà bọ́sẹ̀dé ìgbà tó fẹ́ sọ ìtókù ó oh, ọ̀làlẹ́ máa rí nǹkan tí mo sọ So, wá ṣáà èèyàn kọ́kọ́ ló pa ọmọ mi èèyàn méjì kan ló pa ọmọ mi èèyàn mẹ́ta kan ló pa ọmọ mi ṣé rí gbogbo wọn they know what they are saying but they are not speaking out abọ́sẹ̀dé náà ti sọ́n sí pé èèyàn ta ló ṣé rí pé àwọn people yìí they are playing on our emotions can you see they are really playing on our, on our emotions èèyàn mélòó ló pa ọ̀yà Mohbad torí ó ti kọ́kọ́ sọ pé lọ fún lẹ́sẹ̀ <laughs> ó sọ prime boy dẹ̀gbẹ̀jì ẹ jẹ́ kí n fún yín ní reply prime boy ká tó máa lọ prime boy náà bá ṣe dá padà fún wéré <laughs> mo ń bọ̀ mo bọ́ prime boy yìí kò lè rọrùn o ẹ máa gbọ́ prime boy yìí. tó bá jẹ́ ìyá ìmọ̀yà tí bàbá oníbàbá jẹ lórí ọmọ ẹni ẹlẹ́dàá bàbá yẹn gan lè yà ẹ́ wèrè I swear to God because I was sitting down on my own and someone shared me this video yo mommy ta gongo. gangan. mommy ní mọ́mì ta lélẹ̀. kò lè tán lára wèrè kó má prime boy prime boy ni kò lè tán lára wèrè kó má kú híhí wọ́n ní tó bá wo rè sàn kò sí báṣe ni wọ́n rere sàn ó yìí màmá ṣẹ́jú irú ojú yẹn ni ìyá Mohbad ń ṣe ní interview lẹ́ǹkan bàbá wèrè ní prime boy <laughs> ó ní mọ́mì ta lélẹ̀ ó ní kò ṣe ìyá Mohbad ló sọ̀rọ̀ yìí <laughs> ẹ jẹ́ ká máa gbọ́ lọ. yọmọ òkú wa ń ṣọ̀dọ̀ mi lẹ́yìn kó ya ìwọ náà ìyá yìí ti ṣìrín sí i mọ́mì ẹ ti ṣìrín báyìí ẹ ti ṣìṣọ́ báyìí láàrin ìrìn àti ẹ ti ṣìṣọ́. kí la fẹ́ ṣe báyìí ọbẹ̀ bẹ̀bẹ̀ ni mọ́mì ní mo se fún yín ọgbà ẹ̀yin màmá nowadays àmọ́ oh god why again i only mo ti ní mi ní one life lẹ́nu mọ́mì kí mo se fún yin mọ́mì. kí ni mo rà ń gbà mọ́mì yìí. mọ́mì ta lélẹ̀. <laughs> mọ́mì ta lélẹ̀. wèrè ní fine boy ọlọ. mọ́mì ta lélẹ̀. <laughs> mọ́mì ẹ jọ̀ọ́ láàrin màá tí kí ni mo gbà kí ni mo rà ń bọ̀ yá yìí. jí o. ẹ. Eh? ìlérí ń bolojú ẹ wà. tí mo mi ẹ lélẹ̀ yìí. ṣé ń gbọ́ point boy ìlérí ń bolojú ẹ wà. àdúrà yìí is this your mommy <laughs> this is not your mommy no no. ọ̀nà ajé sì ti wèrè ní point boy mi máa gbó gbá lórí ẹ̀ báyìí o olùsí ní <laughs> point boy ẹ gbọ́ kan tó sọ ó ní. Oh, oh! ìlérí ibo lójú Boba di Mohbad ibo is this your mommy. Ọlọ́run ibo mo ti rí gbogbo àwọn tá gbogbo àwọn tájọ wá justice ibo mo ti rí wọn náà <laughs> Ọlọ́run pọìpọ ìsálárò gan ni ó <laughs> ẹ gbọ́ ni ooo oh, ìlérí is this your mommy <laughs> ẹ jẹ́ ká máa gbọ́ bó bá ti gan lè dúró síwájú mi kó ní mọ́mí òun rèé. ṣé ń gbọ́ Mohbad gan lè dúró síwájú mi kó ní mọ́mí òun rèé. ìyá kí ni mo ṣe what have I done wrong I've done nothing wrong. Why, why do you guys keep putting my name in your mouth? Ṣé mo pé bẹ́ẹ̀ ń fowó kọ́ mi sẹ́nu ẹ̀ ń ṣiṣẹ́ ni? Why? I'm king gbọ́n. What have I done wrong? ń jókòó jẹ́jẹ́ mi sí i ló tún sọ pé ìyá kan tún dé wá ìyá àṣẹ ìyá kan la bá rí lánàá ìyá mi tún bẹ́lẹ̀ ní mọ́mì oh god àwọn ìyá nowadays. Eh. àwọn ìyá nowadays. ń dun prime boy ó ń gbá orí ẹ̀ gan ni because this woman was not there ìgbà táwọn boys yìí ń jìyà kiri. mọ́mí. sorry mọ́mí. sorry mọ́mí. ẹ fi àbólí kí ẹ fi ń sunkún tipátipá wèrè ní prime boy ṣe gbọ́ nǹkan tó sọ ẹ̀ ń fi àbò kí ẹ fi ń sunkún tipátipá ṣé wọ́n pè mí náà ti sọ mo ní ìyá Mohbad kọ́ wọ́n bù sọ. ẹ má wọrí tó bá ti dọ̀la màá fi fídíò yẹn wọ̀nyí ìyá di ṣẹ́jú ṣe gbọ́ pípẹ́ ìbò náà sọ ó ní ẹ̀ ń fi àbò ní kí ẹ fi sunkún tipátipá. ìyá Mohbad ṣẹ̀sì àfìgbà tó tẹ́lẹ̀wọ́ pẹ́ bọ́ ẹ̀ ń fi àbò ní kí ṣe rántí dọ́tọ́ lọ bá lé náà ṣe rántí tí sínétọ́ okó àtòbò tó lọ fún lówó lé ẹ wo bó ṣe ń ṣẹ́jú náà jẹ́ ìjọ tó wọ black yẹn ó wà ṣojú ẹkún yìí ò wá pẹ́ẹ́gbẹ́ bá tún kúkú fọ́ gbogbo ẹ̀ ó ní ẹ̀ ń fi àbò ní kí pẹ́ẹ́gbẹ́ yìí ọlọ́ pẹ́ẹ́gbẹ́ iná wéré. kí ẹ máa ṣe báyìí kẹ́ tó lọ pọ́ńṣ àbí ń bọ̀ lẹ́ lọ tears is uncontrollable ọ̀hún oh, bí ìyá ẹ̀rẹ́ kò control tears ó máa máa that is it. but you force yourself to close your eyes so me yẹn máa lè jábọ́ omi yẹn gan steve why mommy? kí ló dé fi aboli ki àbólíkí tẹ́ fi fi tẹ́ fi <laughs> ah jẹ́jẹ́ ni ọ̀bọ jókòó tẹ́ ń fọ̀gẹ̀dẹ̀ bá ṣeré mẹ́ jẹ́jẹ́ ni ọ̀bọ mi jókòó ẹ̀dẹ̀ ń fi ọ̀gẹ̀dẹ̀ ẹ̀dẹ̀ ń fọ̀gẹ̀dẹ̀ bá mi ṣeré ayé. èwo nínú yín èwo nínú yín ló fún mọ́mì láàbò ní kí kó fi sunkún. I'm seeing this woman is pissing me off. tí bàrẹ̀ tẹ́kì yá ìkúrò mo lè la fóònù mi mọ́lẹ̀. because ọmọ ológun màmá kò mọṣẹ́ jẹ́ báyìí ó ti dorí bọ̀ ẹ ti lọ dig orí bọnú hot water why why will you see cold water there and you dig your head into hot water mama why I won't take this from you. No, no. <laughs> ó ti tán ẹ eh, <laughs> ó ti tán ìyá Mohbad ti sọ́nsìn but àwọn ọlọ́pàá wọn ń kó etí ikún sí ó sọ pé kò ń ṣèyàn kan kò ń ṣèyàn méjì kò ń ṣèyàn mẹ́ta ló pa Mohbad olórí burúkú kàrímọ́dẹ̀ dákẹ́ síbẹ̀ ó ń wá bí amọ ayé tó máa gbèjà Wùnmí ẹ ṣe pé ìyá Mohbad ìyá Mohbad àti Wùnmí sọ pé àwọn ọmọ ẹni tó pa ọmọ yìí ẹ dẹ̀ ń dákẹ́ ẹ̀ sọ fún wa ó ní kò ń ṣèyàn kan kò ń ṣèyàn méjì kò ń ṣèyàn mẹ́ta ló pa Mohbad Wùnmí náà dẹ̀ sọ ó láwọn ọmọ ẹni tó pa Mohbad ṣùgbọ́n àwọn ò ní sọ̀rọ̀ Nigeria government ẹ̀dẹ̀ yìí dákẹ́ olórí burúkú Karimo wá ń pé Ministry of Women Affairs abólóṣì ni ẹni okay there is another one ẹ jù sí mi mi rí èyí tí mo rí rèé okay àṣeyàn lọ́la ṣe ti gbọ́ àṣeyàn lọ́la ṣe ti gbọ́ let it, let us call it a day today let us call it a day today ẹ ṣé gan God bless you ẹ̀yin aláwẹ̀ ẹ̀mí yín tó bẹ̀rẹ̀ ló máa parí ẹ o ẹ̀yin christian tẹ ṣe ta ṣe good friday lénìí ọlọ́run ti kó gbogbo ẹ̀ṣẹ̀ wa lọ ó ti kú fẹ́ṣẹ̀ wa o